yìí kì í ṣe gbogbo wọn náà láǹfààní àti wà pẹ̀lú wa báyìí kí wọn ò ní àǹfààní àti wà pẹ̀lú wa báyìí kì í ṣe gbogbo wọn náà láǹfààní àti wà pẹ̀lú wa báyìí wọ́n ti wọ́n ti débi tí wọ́n dé wọ́n ti bọ́lẹ̀ wọ́n ti débi tí wọ́n dé wọ́n ti bọ́lẹ̀ kì í ṣe pé wọ́n ṣe ọlọ́run kì í ṣe pé àìsí láyé wọn mọ́ kì í ṣe pé wọ́n ṣe ọlọ́run ni kìí ṣe pé wọn mọ̀ ṣe ìṣẹ́ṣe pé àìmọ̀ ṣe wọn ni òjẹ́ kan ṣẹ́kù sáyé ti sìn àmọ́ ohun ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ ohun ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ tí a máa tọ́lọ́run ti kọ́ kalẹ̀ léwa lórí bọ́lọ̀ ti kọ́ kalẹ̀ léwa lórí lórí ẹ̀dá lórí àwọn ẹ̀dá kankan wípé a máa wáyé wípé a máa wáyé jura wa lọ jura wa lọ a máa ṣáájú ara wa a máa ṣáájú ara wa wáyé a máa ṣáájú ara wa kúrò láyé àkọọ́lẹ̀ ọlọ́run ètò ọlọ́run ni kìí ṣe pé ó rẹ̀yàn kìí ṣe pé ó rẹ̀yàn ló ti túmọ̀ ikú lọ́gbọ́mọ̀ ikú kìí ṣe pé hàn lálàáfíà kìí ṣe pé èyàn lálàáfíà ló túmọ̀ wípé kò ní kò ní kú kìí ṣe pé èyàn lálàáfíà ló túmọ̀ pé àlàáfíà tó ní kò ní jẹ́ kó kú wàkán mi sẹ́kí mi mélòó mélòó la fẹ́ ń kà wàkán mi sọ̀hí hìn mátà mi gẹ́rì àìlàjẹ́ mélòó mélòó la fẹ́ kà nínú ẹni tí mélòó mélòó la fẹ́ kà nínú ẹni tó lálàáfíà ọ̀kan mi ń sọ fífín mélòó mélòó nínú ẹni tó lálàáfíà mátà mi ló fẹ́ ìrì àìlà tí ó kú láì já pé ó láàárẹ̀ kan ó kú láì jẹ́ pé kankan sí àkóso àárẹ̀ kan ẹlòmíì wọ́n ni a rí lálẹ́ àná kódà a rí láàárọ̀ yìí a rí láàárọ̀ yìí kí ló ṣe ó sì dákẹ́ ó sì dákẹ́ kò sí mọ́ kò sí mọ́ wàkámi sẹ́kìmì aṣàlẹ̀ ọ̀gbìnà àdáhàrí wàkámi sẹ́kìmì fẹ́ kànú ẹni la fẹ́ kà nínú ẹni tó rẹ̀ عاش من الدهر عاش حين من الدهر ó ṣẹ̀mí dìgbà tọ́lọ́run ló tó olùkún bó ti wà nínú ààrẹ nì ó tún wá ṣẹ̀mí dìgbà tọ́lọ́run ló tó so ọlọ́run ló ní àsìkò ló sì fún wa ọlọ́run ló ní àsìkò ló sì fún wa òun ló ní ẹ̀mí ló sì fún wa ọba jí láàárọ̀ kò dúpẹ́ fọ́lọ́run ni tó jí láàárọ̀ kò dúpẹ́ fọ́lọ́run bí ọlọ́pọ̀ ṣe tó lálẹ́ kò dúpẹ́ fọ́lọ́run ni kò dúpẹ́ fọ́lọ́run àdúpẹ́ ìtọ́lọ ń ṣe fún wa yìí tọ́lọ ní pé ká wà tààríra tààríra wa tààgbọ́ra wa àwàláyé àwàláyé àtúnbẹ̀láyé ara wa àdúgbẹ̀lọ́ alhamdulillahi rabbil alamin wá sí sábà fẹ́ gbà lọ́wọ́ alágbóore bàtàbàtà tó lè mú àìsí ìbá ṣe ọpẹ́ ọpẹ́ náà la dá fọ́lọ́run ọpẹ́ náà la wá dá fún ọlọ́run yìí alhamdulillah ọlọ́run kò gba ọpẹ́ wa lẹ́yìn náà adágbére àwẹ̀ lẹ́yìn náà adágbére fúnra wa lẹ́sìn bí ó dàpọ̀. adágbére fún Ramadan. adágbére fún Ramadan. pé Ọlọ́run kó jẹ́ ká ṣọ̀kọ ẹ̀. pé Ọlọ́run jẹ́ kí a ṣe ọkọ rẹ̀. adúpẹ́ fọlọ́run náà yìí pé ó kà wá kẹ́ni tí ó tún ṣe tọdún. àwa adúpẹ́ fọlọ́run náà tó wá kà wá kẹ́ni tí ó tún ṣe tọdún nìyí. alhamdulilayi. ó kún ẹni tí ó ṣe tọdún nìyí. ó kà kún ẹni tí ó ṣe tọdún nìyí ààsí lórí ààrẹ ààsí lórí ààrẹ alhamdulillah ọkà akínú ẹni tí ó ṣe tọdún ní ọkà akínú ẹni tí ó ṣe tọdún ní ààsí lọ́gbẹ́ ẹ̀wọ̀n ààsí lọ́gbẹ́ ẹ̀wọ̀n ọkà wánú ẹni tí ó ṣe tọdún ní ọkà wánú ẹni tí ó ṣe tọdún ní ààsí lọ spítù ààsí lọ spítù alhamdulillah ọba ní ti pé ah, ọlọ́run ò tí kò tí ì fún ẹ lówó ni owó ló ń béèrè. tó ti pé ọlọ́run tí fún ẹ lówó ló ń béèrè. èyí tó ṣe fún ẹ yìí mélòó ló dúpẹ́. èyí tó ṣe fún ẹ yìí mélòó ló dúpẹ́. àdúpẹ́ fọlọ́run. àdúpẹ́ fọlọ́run. kàdúpẹ́ fọba olúwa ọba àwa ẹ̀dá kàdúpẹ́ fọba olúwa ọba wa ẹ̀dá tó ní ká tún ṣe ara mú dáadáa kàdúpẹ́ fọba olúwa àwa ẹ̀dá kàdúpẹ́ fọba olúwa àwa ọba àwa ẹ̀dá tó ní ká tún ṣe ra múdánà kàdúpẹ́ fọba olúwa kàdúpẹ́ fọba olúwa شديد Béèyàn bá dúpẹ́ fọ́lọ́run. Béèyàn bá dúpẹ́ fọ́lọ́run. Àlékún ló fẹ́ gbà. Àlékún ló fẹ́ gbà. Àwa dúpẹ́ fọ́lọ́run. Àwa dúpẹ́ fọ́lọ́run. Lẹ́yìn tá a dúpẹ́ fọ́lọ́run. Lẹ́yìn tí a dá ọpẹ́ fọ́lọ́run. من لم يشكر الناس téèyàn ò bá mọ àwọn èèyàn dúpẹ́ fún téèyàn ò bá mọ ènìyàn dúpẹ́ fún kò ní mọ ọlọ́run dúpẹ́ fún kò ní mọ ọlọ́run dúpẹ́ fún àtúpẹ́ púpọ̀ àtúpẹ́ tó pọ̀ lọ́dọ̀ àwọn ènìyàn mi ò fẹ́ dárúkọ àwọn bàbá wa náà ò fẹ́ dárúkọ torí bí orúkọ yẹn lẹ́nu mí ibẹ̀ ó ṣe tó ń ṣe fún náà ẹ̀yìn ẹ̀dí agbábẹ̀ ẹ̀dí agbábẹ̀ ẹlòmí ó ma wá dà wọ́n láàmú ẹlòmí a ma wá dà wọ́n láàmú ìwé àṣẹ ẹni tó náwó fún rẹ̀ sẹ́ni tó ń ṣe rí sẹ́ni tó ń ṣe rí ó pè mí náà ó tí ì ṣe lé ó tí ì ṣe mo ní nǹkan báyìí àṣọ ti ẹ ṣe fún bàbá lágége ó pè mí náà ó tí ì ṣe tèmi ọmọ ọmọ ẹ̀ẹ́ ọlọ́run tó bá mọ̀ nínú ẹni tó ṣe fún bàbá wa ọlọ́run ò bá rán sí ẹ ọlọ́run ò bá rán sí ẹ kò ò bá àpẹẹlẹ̀ kò bá àtúntòòlù kò ní ṣe gangan fún ẹ kò rán sí ẹnu ni kò rán sí ẹni àfikún ọgbà kádàrá àmáwọn èèyàn ti wá burú ní àwọn èèyàn wá burú ní togun togun ni wọ́n máa lọ bẹ́ẹ̀ lónìí ẹni tán bá rí ẹni wọ́n bá rí tàfọ̀ṣẹ́ tàfọ̀ṣẹ́ ni wọ́n máa lọ bá tàfọ̀ṣẹ́ tàfọ̀ṣẹ́ ni wọ́n máa lọ bá ta ẹnìkan ní ṣe fún mi kó já sí pé kí n wá ṣọ̀nà bí ó báwọn èèyàn ó ṣe máa ní ó ṣe bá ṣe jẹ́ ẹnìkan ò ní ṣe ń bàbá wa kí bàbá wá ṣọ̀nà bí wọ́n ṣe bá tonítọ̀ ò jẹ́ rárá níbi à ń fọlá wọn hàn ibi à ń fi ọlá wọn hàn wípé wọ́n ń ṣe nǹkan báyìí bí wọ́n ṣe nǹkan báyìí lẹ́lòmí ò ti máa wá gbé bùkátà lọ bẹ̀. lẹ́lòmí ò tún wá dìde tó wọ́n ti dárúkọ orúkọ yí mọ́dúlásì yóò wá gbé bùkátà lọ bónítọ̀ ń lé nípa bẹ́ẹ̀ àní dárúkọ àní dárúkọ ó mọ rẹ̀ ṣùgbọ́n ẹni tó ṣe é mọ rẹ̀. ọlọ́run mọ̀. ọlọ́run mọ̀. àwa náà mọ̀. àwa náà mọ̀. fi mọ bẹ́ẹ̀ yẹn. ó mọ bẹ́ẹ̀ yẹn agbẹ́gilé. ọ̀dọ̀ nínú àwọn dáwí wọ́n ń ṣe fún wa. àwọn dáwí wọ́n ń ṣe fún wa kìí ṣe pé fàárí kìí ṣe ti fàárí kìí ṣe ti ìgbéraga bẹ́ẹ̀ni kìí ṣe ti ìgbéraga ọlọ́run ló rán wọn ọlọ́run ló rán wọn àtòjúbọ̀ wọn nílé àtòjúbọ̀ wọn nílé ọlọ́run ló rán wọn ọlọ́run ló rán wọn ọlọ́run tó rán wọn yẹn lànà kó san wọ́n lẹ́san ọlọ́run tó rán wọn ní wọ́n sì jíṣẹ́ náà dáadáa lànà kó bá wa san wọ́n lẹ́san ó bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé má lè fún abẹ́ dárúkọ àti ibi tí ó máa dé àwọn èèyàn pọ̀ wọ́n pọ̀ ah, wọ́n pọ̀ wọ́n pọ̀ ẹ má dárúkọ wọn sẹ́yìn sọ bẹ́ẹ̀ sà ẹ má dárúkọ wọn sẹ́yìn èèyàn lè dúpẹ́ fáwọn nǹkan. o bàbá ńlá tún lè dúpẹ́ fáwọn kan. ó yá sí pé wọ́n nínú dáadáa náà ni. nínú dáadáa náà ni. tí wọ́n ṣe. nínú dáadáa tí wọ́n ṣe. àwọn tó wà ń jọba. àwọn tó wà ń jọba. ọlọ́run má wọn jẹ́. ọlọ́run má wọn jẹ́. tó wà ń jọba àwọn tó wà ń jọba ọlọ́mbà wọn ṣe jọba ọ̀hún ọlọ́mbà wọn ṣe jọba ọ̀hún yóò yẹ lẹ́nu wípé ah so àwọn sáwọn tó ń jẹ owó Nàìjíríà ni pé à ń ṣàdúrà fáwọn tó wà ń jọba ibi ń pa wá. à ń ṣàdúrà fáwọn tó wà ń jọba ibi ń pa wá. òun ó máa sọ bẹ́ẹ̀. òun ó máa sọ bẹ́ẹ̀ wípé ebi ń pa òun ebi ń pa òun kò sówó lù kò sówó lù ú àdẹ́ ń ṣàdúrà fún wọn àwọn tó wá ń ṣàdúrà fún wọn ọ̀hù ìwọ náà gbàgbé ní pé inú ọkọ̀ kan náà lájọ wà ó gbàgbé ní pé inú ọkọ̀ kan náà lájọ wà kò gbọ́dọ̀ dànù kò gbọ́dọ̀ dànù bí wo ti rí yẹn bí wo ṣe rí yẹn làánú ò rí bẹ́ẹ̀ làwa náà ò rí bí wọ́n ṣe ń kígbe ebi yẹn bí wọ́n ṣe ń kígbe ebi bẹ́ẹ̀ làánà àpariwo ebi ni àwọn bẹ́ẹ̀ làwa náà mọ tí ń jẹ́ bẹ́ẹ̀ àpariwo rẹ̀ ni anabuwa Muhammad sallallahu alaihi wasallam nínú hadisul qudsi Oni. ní أنا مالك الملوك وقلوب الملوك بيدي تصرفها كيف أشاء وإن عصوني عبادي حولت قلوب ملوكهم عليهم بالنكمة الله الله أكبر حياكم الله وإن أعطاني وإن أطاعني عبادي حولت قلوب قلوب ملوكهم عليهم إليهم بالرحمة حياكم الله ṣùgbọ́n wọn bá yín bẹ́yìn bá ti lè bẹ́yìn aláàbò bá ti lè tẹ́yìn ṣẹ̀ṣẹ̀ tẹ́yìn ṣẹ̀ṣẹ̀ gbogbo ọkàn àwọn olórí yíyan ọwọ́ mi ló wà gbogbo ọkàn àwọn olórí yíyan ni ọwọ́ ọlọ́run ló wà òun máa ń yí padà bó bá ṣe wùn òun ni tẹ́yìn ẹrú mi tẹ́bá ṣẹ̀ mí tẹ́yìn ẹrú mi tẹ́bá ṣẹ̀ mí tẹ́yìn ṣẹ̀ mí ana òun fọ́lọ́wọ́n bá búra tó yẹ pé kò sí ẹnìkan àfòun ana muluk ana malikul muluk èmi ni gbogbo olórí àwọn olórí ọlọ́run ni olórí gbogbo àwọn olórí wa malikul muluk èmi lọ bá gbogbo àwọn ọba kulubul muluk ìdíyẹ̀dí ọkàn àwọn ọba yẹn ọwọ́ mi ló wà ọmọ àwọn ọba ọlọ́run ló wà. wà nílẹ̀ ìbáàdà ìgbà àsọ ní. ẹ̀ṣẹ̀ ráwọn ẹ̀dá ọlọ́run gbogbo ẹ̀dá tó kù tẹ́ bá ti ń ṣẹ̀wọ̀n. àwọ̀lùkù kúlú bá hun màlẹ́ yìí ń bẹ sọ́kú ti wà nẹ́kìmá. òun ó yí ọkàn àwọn bá ẹ sí pé kí wọ́n máa bínú fasamuhum su'ala adhabi bin nikma wọ́n dẹ̀ máa fìyà jẹ fàlá tó sì gìlú àwọ̀tù kùlúbà wọn alẹ́ ìhìn ti wà nẹ̀kìmọ́tí máa yí síyà fàsàmóhun wọ́n máa fi ìyà tó lé wọ́n máa fi jẹ wọ́n فلا تشغلوا أنفسكم بالدعاء على الملوك ẹ̀yin máa ṣépè láwọn ọba yín àtàwọn olórí yín ẹ̀yin máa ṣépè láwọn ọba yín àtàwọn olórí yín bẹ́ẹ̀ bá ti wà bí abẹ́ ìtẹ̀lé tọ́lọ́run ọlọ́run ajẹ́kọ́kọ́ wọn lè mọ́ yín wọ́n sì máa burú mọ́ yín wọ́n sì máa ṣe pàṣán ìyàwó gbogbo ọmọdé bá béèrè kò ní bọ́ sí gbogbo tẹ́ bá béèrè kò ní bọ́ sí so àdúà láàmà ṣe àní máa gbé wọn ṣépè àdúà láàmà ṣe àní máa gbé wọn ṣépè kò sí ọba tí ó fẹ́ tó ń lo àsìkò kan lọ́wọ́ àbí tó ń lo àsìkò kan lọ́wọ́ tó fẹ́ fi ìyà aráàlú kò sí ọba tó lu àsìkò kan lọ́wọ́ àbí ìjọba tó lu àsìkò kan lọ́wọ́ tó fẹ́ fi ìyà jẹ aráàlú. torí tó bá kúrò ń bẹ̀ orúkọ ẹ̀ ni wọ́n máa dá ní gbogbo ìgbà pé òun ló fi ìyà jẹ àwọn o. torí tó bá kúrò ń bẹ̀ orúkọ ẹ̀ ni wọ́n máa dá lọ títí pé òun ló fi ìyà àwọn. kò sẹ́ni tó máa fẹ́ bẹ́ẹ̀ pé kórúkọ òun wà lákọọ́lẹ̀ kò fẹ́ni tó máa fẹ́ bẹ́ẹ̀ kí orúkọ òun wà lákọọ́lẹ̀ pẹ̀lú wípé òun ló fìyà jẹ wọn pẹ̀lú pé òun ló fìyà jẹ wọn àdúrà ní ká máa ṣe àdúrà ní ká máa ṣe àdúrà tàbá wá ń ṣe yẹn àfikáwà náà yí padà àdúrà tàbá wá ń ṣe ní àfikáwà fúnra wa náà ká yí padà ní 2015 2015. a bẹ̀rẹ̀ sí pariwo change change change slogan tá ń lò nìyẹn. slogan tá ń lò nìyẹn pé change change change. change yẹn a rò wípé ìjọba ni ó change. àwọn ìjọba wa ará àdúgbò ibi ẹ change kúrò nínú ìwà tẹ́ ń wù. ẹ máa hùwà tó dáa. ẹ máa hùwà tó dáa nígbàtà àárò ìpéjọba ní ó change yẹn làwọn bú wọn ipé ah nǹkan kan ò change ṣé wọ́n change. ṣé wọ́n change nígbà tó wá padà fún wọn pé nǹkan kan ò change bẹ́ẹ̀ àwa ló sì yẹ ká change. àwọn ah, pé àwọn tó bàjẹ́ ni ah, wọ́n wá gbé e fún ẹni tó wà ń bẹ̀rẹ̀ pé ọ̀yá ìwọ náà gbà á ìyẹn náà sọ pé ah, èmi ló kàn ṣé wọ́n <laughs> ọlọ́run pariwo èmi ló kàn èmi ló kàn náà sì yà á padà yé wa pé ẹni tó kàn ló mọ̀ báyìí. ẹ yóò kan ẹni tó kàn nítorí wípé àyípadà ń jọ náà. yóò kan ẹni tó kàn nítorí pé àyípadà ń jọ náà. àdúrà ni ká máa ṣe. àdúrà ni ká máa ṣe fún wọn èyí tó kàn wá nìyẹn á sì ṣàdúà fún wọn èyí tó kàn wá nìyẹn á sì ṣàdúà fún wọn nípa bẹ́ adúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn adúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn lẹ́yìn náà gbogbo àwọn tó bá ń ṣe dáadáa pẹ̀lú wa gbogbo àwọn tó bá ń ṣe dáadáa pẹ̀lú wa bàbá ní mọ́ríkàsì nídìí kankan bàbá ní mọ́ríkàsì nídìí kankan bọ́lọ́n bá ti lágbára mọ́ àbáwọn bọ́lọ́n bá ti fún wọn lágbára mọ́ bọ́lọ́n bá ti ṣe fún wọn lágbára mọ́ àwọn náà ó ṣe àwọn náà ó ṣe àwọn náà ní bùkátà àwọn náà ní bùkátà síbẹ̀síbẹ̀ wọn ó fi bùkátà tí wọ́n lẹ̀ síbẹ̀síbẹ̀ wọn á fi bùkátà wọn lẹ̀ bọ́ọ̀ni má tẹ́tí gbọ́ kó sì tẹ́tí gbọ́ kó ní àwọn tó ní ẹni tí ó ṣe dáadáa là ń wí ẹni tó ṣe dáadáa là ń wí má béèrè lọ́wọ́ ẹnikẹ́ni wípé ta lẹni náà má béèrè lọ́wọ́ ẹnikẹ́ni wípé ta lẹni náà má tara ẹ kí ni ti ẹ pẹ̀lú pé talẹni náà tó ṣe dáadáa fún ọ kí ni ti ẹ pẹ̀lú pé talẹni náà tó ṣe dáadáa fún ọ a mọ̀ àwa mọ̀ ọlọ́run mọ̀ ọlọ́run mọ̀ ó ti tán ọlọ́run ló ṣe é fún òun mọ́ rẹ̀ ọlọ́run kò san lẹ́san gbogbo ẹni tó ṣe eré ládúpẹ́ fún gbogbo ẹni tó ṣe eré adúpẹ́ fún wọn ọlọ́run kò dúpẹ́ fún wọn ọlọ́run bá wa dúpẹ́ fún wọn bá wa san án náà lẹ́san rẹ̀ ọlá Al-Qur'an ọlá Al-Qur'an lọ́kùnrin lóbìnrin ọkùnrin wọn ní obìnrin wọn ní kọ́lọ̀ kó ṣe dáadáa fún ọlọ́pàá wa ṣe dáadáa fún ọmọ náà ọlá nẹ́bọ̀ Muhammad ọlá nẹ́bọ̀ Muhammad ọlá nù Ramadana táwà yìí ọlá nù Ramadana táwà yìí ah, a bẹ̀rẹ̀ Ramadan a Ramadan gẹ́gẹ́ bọ́lọ́run ti pa wá láṣẹ gẹ́gẹ́ bí ọlọ́run ti pa wá láṣẹ wípé kutiba alaykumus siyam ya ayyuhal ladhina amanu àti ṣàúsù ṣáájú túnṣe túnṣe túnṣe nígbàtà ti fọ̀rọ̀ gan gé yẹn kò mí ní ipá ṣe àwúsù àti ṣe ṣáájú ìyá ayọ́ aládé ìrìnà ámànù agẹ́gẹ́ لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم إلى الليل aya la kùránì la ké yìí kùránì la ké yìí afẹ́ fi hàn áyé pé afẹ́ bẹ̀rẹ̀ tẹ̀sí àwọn ká tó bẹ̀rẹ̀ ká tó bẹ̀rẹ̀ gbogbo àwọn tí wọ́n ti lọ gbogbo àwọn tí wọ́n ti lọ nínú jọmọ́ markaz nínú jọmọ́ markaz ó kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí bàbá Sheikh Adam bàbá Sheikh Adam yẹn bàbá Sheikh Adam yẹn òun làwọn èèyàn fẹ́ kó kù mọ́ òun làwọn èèyàn fẹ́ kó kù mọ́ bàbá ṣe ádámù nì òun làwọn èèyàn kò fẹ́ kó kù mọ́. ṣé ádámù ṣe wọn fẹ́ kó kù. ṣé ádámù tí wọn fẹ́ kó kù. orí pa ẹ̀ wọ́n fẹ́ parẹ́. orí pa bàbá nì wọ́n fẹ́ parẹ́. markazi yìí wọ́n fẹ́ parẹ́. markazi yìí wọ́n fẹ́ parẹ́. béèyàn bá lẹ́tọ̀ àdúà béèyàn bá lẹ́tọ̀ àdúà ó yẹ kó ṣàdúà fún ó àwọn tó ń ṣe àdúà fún bàbá Sheikh Adam àmọye àwọn ẹni tó ń ṣe lọ́dọ̀ lójoojúmọ́ lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé àṣọ nàìjíríà yìí nìkan lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé àṣọ nàìjíríà yìí sọ́kọ́ kò jẹ́ bàbàrà kò jẹ́ bàbàrà tẹ́nìkan bá ń wí pé ṣé wàá dámò dà lọ́dọ̀ tiẹ̀ bàbá ṣé àdámò dà lọ́dọ̀ tiẹ̀ kò jẹ́ bàbàrà ṣóṣá ṣe dá lọ́dọ̀ ọlọ́run. ṣóṣá ṣe dá lọ́dọ̀ ọlọ́run. <laughs> Eh. àwọn èèyàn sọ̀rọ̀ sọ́lọ́run. àwọn èèyàn sọ̀rọ̀ sí ọlọ́run. ọlọ́run tó dá wa ní o. ọlọ́run tó dá wa wọ́n sọ̀rọ̀ sí i. àhán. ọ̀nìkọ́ni kì í láfi láàyè. أقوال منوعة يدرى إذا رتل القرآن ترتيلا قتل إذا رتل القرآن ترتيلا قد قل بالله أقوال oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn sọ sọ́lọ́run oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn sọ sí ọlọ́run tó ṣẹ̀dá wọn ó ma kan ọ̀rọ̀ tí wọ́n sọ sí ìzáàrù àánú oríṣiríṣi ọ̀rọ̀ táwọn èèyàn sọ sọ́lọ̀ tó bá ìlàfẹ́ láàyè àkọwàlóhùnmùnà wà tún yòdára ìdárò tìlàkùrọ̀ àmúdárí tìlà yòdára ìdárò tìlàkùrọ̀ àmúdárí làwọn sọ́ọ́hà bá ní ìsánú jìbìrì ìlà fẹ́yàn bá jìbìrì ìlú rìn táwọn èèyàn rí pé òun pẹ̀lú jìbìrì ìlú ló ń lọ yìí lọ́mùyẹ́sílẹ̀mí mẹ́rìnwó mi ń kọ́ọ̀lá wà mí kílá kò lè bọ́ tutila ìdáàrú tìlẹ̀ ìkúrò àánú tẹ́lí tìlà. ọba ń ka alukurani ló bá pàdé. kọ́dí kìlá ńlẹ́lẹ́hu wàlẹ́dá ìbùnẹ́wà sọ ìbàdà wọn ló bímọ. wọ́n sọ ìbàdà. wọn ló ní girlfriend. zúránà lẹ́yìn wà bóòtán. zúránà lẹ́yìn wà bóòtán. wà tẹ́lí ni eléyìí lọ́rọ̀ tí wọ́n ń sọ sọ́lọ́hun tó dá wọn. fọ́kẹ́ ibà ìkìlà fi iná bàdùmá kìlà. fọ́kẹ́ ibà ìkìlà fi iná bàdùmá kìlà. báwo ló ṣe wá rí pé wọ́n sọ̀kan sí wọ. báwo ló ṣe sọ pé wọ́n sọ̀kan sí wọ pé wọ́n sọ̀rọ̀ sí ọlọ́run wọn ló bímọ wọn ló ní girlfriend oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ sí i bó ṣe wá sọ pé wọ́n sọ sí ẹ àbó ṣe wá sọ pé wọ́n sọ sí bàbá rẹ̀ àbó ṣe wá sọ pé wọ́n sọ sí bàbá rẹ̀ àbó wá sọ pé wọ́n sọ sí àfá rẹ̀ àbó wá sọ pé wọ́n sọ sí àfá rẹ̀ àbó wá sọ pé wọ́n sọ sí wọ gan àbó wá bó ṣe rí yẹn bó ṣe rí yẹn kọ́nà kọ́ akẹ́ wọn. ọlọ́ba àṣàlùkù ìkẹ́kẹ́ fún bàbá ṣe káàdà kó bá yọ́nú sí wọn kó bá kún ní wọn. ìyá àyùbá lẹ́sìn náà lọ́bẹ̀ òjì lọ. Ayé lọ́mọ ayé lọ́mọ. Ọ̀ṣẹ́un. Allah. dórí gbogbo àwọn jàmá. pátárí gbogbo àwọn jàmá. tó ti lọ. tó ti lọ. àtẹ̀yí tó ṣẹ̀ṣẹ̀ ọmọ márkàzì náà ni. kọ́nà wà fà ọmọ márkàzì náà ni. ó wá dáa púpọ̀. ó wá tí èèyàn tó dáa púpọ̀. ọ̀nà ni àfà wa imam ahmad ojodu. imam ahmad ojodu ọlọ́run kó bá wa kẹ́ ọlọ́run bá wa kẹ́ wọn àtàwọn tó ti lọ àtàwọn tó ti lọ ṣáájú